wọ́n bá òkú ọlọ́kadà nínú ilé àkọ́kù lẹ́yìn ọjọ́ kẹjọ tí wọ́n ti ń wá a. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú tó pa ọmọkùnrin ọlọ́kadà kan ṣẹ́gun lágbègbè owódéẹdẹ. aláròye gbọ́ pé ìlú owódéẹdẹ ni ṣẹ́gun ń gbé pẹ̀lú ìyá rẹ̀ níbẹ̀ náà ló sì ti máa ń ṣiṣẹ́ ọ̀kadà. ọ̀dọ̀ àwọn tó ń gbé ọ̀kadà fún èèyàn pẹ̀lú owó èlé ló ti gba ọ̀kadà tó ń gùn ó sì kú bí oṣù kan péré kó sanwó rẹ̀ tán níṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ sí i ojú ọjà owó dé ẹdẹ ni ṣẹ́gun ti gbé àwọn ọkùnrin méjì kan lọ́jọ́ kejìlá oṣù karùn-ún ọdún yìí wọ́n sì sọ fún un pé yóò bá àwọn gbé báàgì sìmẹ́ǹtì lọ síbi ilé kan táwọn ń kọ́ lọ́wọ́ ni láti ọjọ́ yìí làwọn mọ̀lẹ́bí ti fojú kan ṣẹ́gun gbẹ̀yìn kó tó di ọjọ́ àbámẹ́ta sátidé tó kọjá ìyẹn ogúnjọ́ oṣù karùn-ún ọdún yìí nígbà tí obìnrin kan lágbègbè òkè ayọ̀ ní owó dé ẹdẹ ṣàkíyèsí pé òórùn burúkú kan ń jáde látinú ilé àkọ́kù kan báyìí ló yọjú wọnú ilé náà tó sì rí òkú ọmọ ọkùnrin kan níbẹ̀ bó ṣe figbe bọnu nìyẹn nígbà tí wọ́n yẹ̀ ẹ́ wò ló di ṣẹ́gun ọlọ́kadà tí wọ́n ti ń wá káàkiri báyìí làwọn èèyàn bẹ̀rẹ̀ sí rọ́ lọ síbẹ̀ tí wọ́n sì fi ìṣẹ̀lẹ̀ náà tó ọlọ́pàá létí àárọ̀ ọjọ́ àìkú sannde ọjọ́ kọkànlélógún oṣù karùn-ún yìí làwọn ọlọ́pàá lọ gbé òkú rẹ̀ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun Yẹmisí Ọ̀pálọ́lá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní ìwádìí ti bẹ̀rẹ̀ láti mọ àwọn tí wọ́n ṣiṣẹ́ ibi náà ìrètí sì wà pé láìpẹ́ lọ́wọ́ yóò tẹ̀ wọ́n Florence Babasola ló fi ìròyìn yìí ránṣẹ́ láti Òṣogbo fún Aláròyé online television.